Ẹ kú dédé ìwòyí o, orúkọ mi ni Hakeem Salam. Mo ní àlàyé láti ẹ̀ka ìlera ti Canton Basel-Stadt àti Canton basel lórí bí a ṣe lè dẹ́kun àìsàn coronavirus. Ní àkókò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè nípa coronavirus ló wà. Nínú ìfohùnránṣẹ́ yìí, èmi yóò ṣe àlàyé àwọn òfin pàtàkì méje jùlọ sí yín bí a ṣe lè dẹ́kun àìsàn coronavirus. Ẹ̀kíní wẹ ọwọ́ rẹ nígbà gbogbo àti dáadáa pẹ̀lú ọṣẹ tí èyí kò bá ṣeé ṣe lo apakòkòrò tí àwọn olóyìnbó ń pè ní disinfectant. ẹ̀ẹ̀kejì wọ ìbòmú rẹ nígbà tí o bá ń kúrò ní ilé. àwọn ìgbàláyè díẹ̀ ló wà fún àpẹẹrẹ tí o bá wà ní agbègbè ìta gbangba a lè jìnnà sí ara wa. ẹ̀ẹ̀kẹta tọ́jú ààyè ó kéré jù mítà kan àtààbọ̀ sí àwọn èèyàn mìíràn tí èyí kò bá ṣeé ṣe wọ ìbòmú rẹ. ẹ̀kẹrin ṣe ìdánwò tí o bá ní àwọn àmì àìsàn kí o sì dúró sí ilé rẹ. fún àpẹẹrẹ tí o bá ń wúkọ́ tí o kò bá mọ ìtọ́wò tàbí o gbóòórùn mọ́ tí ọ̀nàfun bá ń dùn ọ́ ibà tàbí àwọn egungun ẹsẹ̀ rẹ bá ń ro ọ́. ẹ̀karùn ṣáájú kí o tó lọ rí dókítà kọ́kọ́ pè náà. ẹ̀kẹfà tí ìdánwò bá wí pé o ní àìsàn kòrónà tàbí tí o bá ti sún mọ́ pẹ́kípẹ́kí pẹ̀lú èèyàn tí ó ní ìdánilójú pé ó ti sún mọ́ ẹni tí ó ní àìsàn kòrónà èyí túmọ̀ sí pé o ò gbọ́dọ̀ jáde kúrò nílé. ẹ̀ẹ̀keje rí i dájú pé o pàdé èèyàn púpọ̀ ó ṣe pàtàkì láti má rí àwọn èèyàn tí kò bá gbé pẹ̀lú rẹ. Èyí ni àwọn òfin pàtàkì tí a ní pẹ̀lú àwọn ìhámọ́ wọ̀nyí. Ó ṣe pàtàkì fún ìlera rẹ pé o gbọ́dọ̀ máa jáde ní gbogbo ìgbà láti gba atẹ́gùn. Tí o bá tẹ̀lé àwọn òfin wọ̀nyí, ìwọ yóò ní ààbò. Ó ṣe pàtàkì fún ìdàgbàsókè ìlera ti àwọn ọmọdé pé wọ́n gbọ́dọ̀ máa jáde lọ ṣeré ní ìta gbangba nígbà gbogbo tí ààyè bá yọ sílẹ̀ jọ̀wọ́ ohun yìí ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ àti ẹbí rẹ pàápàá tí àwọn òfin wọ̀nyí bá le fún ìgbésí ayé wa ó ṣe pàtàkì pé kí a fi ara mọ́ ẹ jẹ́ kí a parapọ̀ láti dẹ́kun àjàkálẹ̀ àrùn coronavirus yìí ẹ ṣe púpọ̀ fún àlàyé díẹ̀ sí ẹ ṣe àbẹ̀wò ní coronavirus.bs.ch/languages tàbí bl.ch/corona. Àìsàn ò ní yá ilé wa o. Àmín.